aládùúdé o tèmi nìkan eré àwòkọ́ fi kọ́gbọ́n tèmi nìkan àwòkọ́ fi kọ́gbọ́n tèmi nìkan ọmọ wọn ní fákèkìtì tèmi nìkan ọmọ olóṣè ọmọ olóbí ọmọ akọrin mẹ́mú tèmi nìkan elú ìlú gbọ́dọ̀ ọmọ elú èlú tèmi nìkan. tèmi nìkan ni ọmọ ìlú èlú èlú ìlú gbọ́dọ̀. tèmi nìkan. ọmọ wọn ní fákèkìtì. tèmi nìkan. tèmi ni tirẹ̀ tirẹ̀ ni tèmi. tèmi nìkan. tèmi ni tirẹ̀ tirẹ̀ ni tèmi. tèmi nìkan. ìfẹ́ mi sí sí ẹbí àdánwò lórí èkúrọ́ lálábákú ẹwà tèmi ni tìrẹ tìrẹ ni tèmi báyé bá jáyé kò sóhun tó lè yà wá tèmi tìrẹ tìrẹ ni tèmi ìmúlẹ̀ ìfẹ́ lẹ́yìn ìfẹ́ látọ̀kẹ́ wá kádàrá ìfẹ́ lẹ́yìn bí àdánwò lórí. ọlọ́run ayérayé mo fa àwọn ọmọ mi lé ẹ lọ́wọ́ ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àwọn ọmọ mi dọ̀bú ẹ̀ olùbábàbíwá pẹ̀lú ààbò tó ní bá mi dà inú ilé wa yóò gbọdọ̀ kó lọ́wọ́ àìsàn gbọdọ̀ ṣe wọ́n olúwa wà pẹ̀lú wa má jọ rí wàhálà má jọ rí fìtìnà sí gbogbo ibi tí wọ́n wá rojú oore sí olúwa wá bá mi fi lé wọn lọ́wọ́ má jẹ́ rí wàhálà má jẹ́ sunkún lórí àwọn ọmọ mi olúwa wà pẹ̀lú wọn olúwa wà pẹ̀lú wọn jésù olúwa wà àmín àmín àmín olùkọ́ jésù hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ṣé o bàbá dáa. àwọn òun ló ń pariwo òun gbàriwo ló ṣe ń gbàdo àwọn wo ni. ọba ọdẹ. ẹ jẹ́ àlọ́ wò wọ́n yìí. surprise birthday greet fún Tèmítọ́pẹ́ ni because ṣé rí nílé iṣẹ́ wa tẹ́ ń wò yẹn tá a bá ń sọ̀rọ̀ secretary tó yẹ pé òun gbogbo ayé fẹ́ máa gbọ́ tiẹ̀ secretary tó jẹ́ pé òun làwọn èèyàn fẹ́ máa bá ṣe òun làwọn èèyàn fẹ́ máa bá dòwò pọ̀ òun ni wọ́n nífẹ̀ẹ́ jù ní Polar Nigeria Limited ẹ̀ Tèmítọ́pẹ́ ọmọ yìí ni àwa wò pé ọ̀nà wo la tún lè gbà láti fi gbóríyìn fún èèyàn tó ń ṣiṣẹ́ takuntakun tó sì tún jẹ́ akíkanjú èèyàn nílé iṣẹ́ wa la ṣe wò pé ká wá ṣe eléyìí fún Tèmítọ́pẹ́ Awógbadé and then àti wípé um, èmi Ọlákúnlé Ọládẹ̀jọ tí mo jẹ́ ọkọ àfẹ́sọ́nà Tèmítọ́pẹ́ Awógbadé wọn á wò pé ẹ jẹ́ n kó àwọn ẹlẹgbẹ́ mi jọ ká wá fi ṣe eléyìí fún happy birthday to you my darling. Tọ́pẹ́. Tọ́pẹ́. All right, mommy. fún mi ìṣẹ́jú. Tọ́pẹ́ wọlé ń tẹ wọ́n gba kí ìdání jẹ́ sáré rí ọ̀rẹ́ mi tí mo fẹ́ rí. all right ẹ má pẹ́ sá. mi ò ní pẹ́ mi ò ní pẹ́ àbọ̀. yes sir. má bínú orúkọ mi ni àwọn èèyàn wọn dẹ̀ wọn máa ń pè mí ní Báyọ̀ àmì Báyọ̀ <laughs> ah, eh, aswadi èmi ni mo gbé ọkọ̀ ìwà bíbà yìí so ṣé ibi ìbàlẹ̀ ti ṣiṣẹ́ ni. ẹ̀yin àti sàmù a bá sọ̀rọ̀. Oh, ọ̀rọ̀ yìí ti yé mi mú o pẹ́ o asọ́lá fáyẹn la tá a bá wọ club àwọn pump sáà bẹ́ẹ̀. ẹgbẹ́ ní dákẹ́ tàlẹ́ bá sọ̀rọ̀ ṣé mo àná àwọn sàwáwù yìí ni ṣé ẹja wèrè ni. ẹ wò ó bí sẹ́ńtìrì ẹ kàn wò báyìí mo mọ̀ pé obìnrin kò lè gbà yìí sílẹ̀ bẹ́ẹ̀ ẹ má wọlé ẹ jẹ́ kí n fún yín ní business card mi tó ti yé hold on bó ti máa jẹ́ nìyẹn this is my business card ah sorry <laughs> mo rò pé business card ẹ jọ ẹ ẹ bá mi kọ nọ́mbà yín síbẹ̀ ẹ pen biro ẹ bá mi kọ sẹ́yìn mọ́tò yà máa ń ra ní epo yẹ kù. nílé ayé yín ẹ má tíra ìkọ̀tẹ̀ tíra yẹn mọ́ ṣé ẹ ṣí èrè ni àbọ̀ ń sàsí láti lé wa ni. mògé. ẹ̀yin àti ta ni ṣé irun yín là ń sọ ni. what the fuck. irun yín là ń sọ àbí. mi gbọ́kàn wá bí o. tí má kó gbajúgbò yìí ara yín máa balẹ̀ ẹ̀yin ládàradà wọn yìí. ah no problem arúgbó náà sọ̀gẹ̀rì tẹ́múra bí àwọn yọ yọ Ah, good ah, ah, birthday, I know. As in, that party was just so, <clears throat> so, so sweet. As in, wishing you long life, more years to your age to come in Jesus name ah Ọlọ́run bẹ́ẹ̀ dè ń dùn. really ah me. ah mo gbọ́ gbogbo pàṣẹ yẹn lánàá ṣé obìnrin pé mi ò lè wá òkè tíbí ni ò jẹ́ ká rí tọ̀hún mo busy gan ni ah mo dẹ̀ bọ́ mm, gbogbo pàṣẹ yẹn mo gbọ́ gbogbo paparazzi yẹn wọ́n ló dùn gan ni o ah it's too much. ah ah kí ló ah kí ló wá ń ṣe báyìí ìgbéraga yìí ṣáà kí ni bóyá mánéjà ló jẹ́ ìbí nínú o but I don't see any big deal in it irú ọkùnrin ló ń tòṣì obìnrin náà ṣáàjá lọ. ọ̀rẹ́ mi o ò fẹ́ gbà ń jẹ náà fàájì yẹn kọjá bó ṣe bó ṣe bó ṣe rò. irọ́ irọ́ ó mọ̀ pé wọ́n máa ń sọ pé àsìkò iṣẹ́ wà àsìkò eré náà dẹ̀ wá wọ́n wá ní all oh, all oh, work without play makes that a dull boy you are right on point. ó dẹ̀ mọ̀ pé wọ́n ni mo fẹ́ jọ <laughs> kò tí ì rẹ̀ wọ́n kò gbúdọ̀ rẹ̀ àwa la. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> àṣìwá gbòòrò. àrùn gẹ̀tẹ̀ rà. <laughs> nice one ìdí tí mo fi wá rí ẹ ìkan lára àwọn boys mi ládùúgbò hmm. he's a very good boy though okay. but Bukata ẹ̀ ti ń wọ̀ mí lọ́rùn mò ń wò ó tó bá lè bá mi help ẹ̀. Okay. Uh, well, what? Who is he and what does he do? Uh, he has a driver's license and is a qualified and professional driver. Class of license so I'll always be wa Okay. Okay. Um, hmm, okay. Ẹ sọ fún pé kó kó application ẹ̀ wá náà. Kò ṣe come application ẹ̀ I will do something about it. Ọjọ́ you want to come? Jẹ́ kó wá by Monday, Monday, It's been in Thursday. Yeah, yeah. And Jacob Mwaba on Monday. That's good. All right. Yeah. Thank you. Mm. But Shosho from Abaja. Tí o bọ̀ bá mi, a bá secretary now. Of course, ṣáà sọ fún tó bá ṣe débí ìwà àti ẹ̀bá mi kó kó drop application pẹ̀lú secretary. But na better kó note orúkọ ẹ̀ down because mo mọ̀ ní pé applicant oríṣiríṣi ló máa. Kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀. Báyọ̀ onílé owó. Báyọ̀ onílé owó. Bá mi lóṣù. I'm value only right? Yeah. ká wá ọrụ ọrụ ọrụ gbàgbé ìrọ̀lẹ́ o ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bẹ̀ sọ. oh yeah kò sí wàhálà jẹ́ kí n tẹ ìṣe tó ń náà bọ̀ máa pè ẹ́ máa pè ẹ́ tí wọ́n ṣe kúrò lè hook up ní clubhouse. Yeah, come in, come in. Yeah, yeah, how are you? list Oh, okay, okay. Song ló wà níbà. All right. Yeah. èèwọ̀ lè máa lọ. ẹ wé tọ́pẹ́ wá sórí um, ìgbà míì wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ inú ilé a kì í sọ níbi iṣẹ́ ọ̀rọ̀ ibi iṣẹ́ dẹ̀ rí a kì í sọ inú ilé wọ́n lè mọ̀ pé inú ẹ̀ lè inú ọmọ tó inú ẹ̀ lè á wù mí mo fẹ́ bá ẹ̀sùn kankan ni ṣé ò ní máa dé. We bóyá kò pàdé mi ní hotel you know uh, an environment that is cozy you know like an hotel. hotel. yes. tẹ̀ sọ bóyá màá wá ọ àbí mi. we are we are twins ìbejì ni wá àwọn sèbétì gan àwọn àti àwọn adégúdú àwọn píṣùwẹ̀ àwọn kìíní ìgbà táwọn ọmọ ìbejì ìdè ìgbà táwọn kú ni wọ́n kú láàrin wa àwọn ṣe àwọn eh, mẹ́tì ní ìbejì lọ́dọ̀ we twins. ìbejì yẹn ẹ máa lọ wá olú máa dúró fún yín ẹ máa ṣé ẹ̀ka àìdò sọ́rí èmi ni táìkẹ́ni ó ti kù oh ẹ sì ẹ sì tẹ irọ́ is there. iṣẹ́ náà ti kún bí. iṣẹ́ ìgbèlè ó ti kún bí. irọ́ ó ti àlejò jí òkú ọ̀hún iṣẹ́ dáìbà gẹ́gẹ́ ló wá ṣe bí kò tó wà láti kiri lọ́gà òun kiri train mu wọn àtẹlẹ máa tẹ pààrọ̀ láti ọgbà ìròdì kiri kọ́ tó ní pààrọ̀ àwọn. tẹ bá ti rẹ́dì ẹ ló ń bèjì eh, eh, Yes, ma'am ní mo eh, kọ́kọ́ ti wáyé méjì nígbà kan láì tó iná mo ṣe gàsí. Ah, ẹ yé parọ́ ẹ yé parọ́ ẹ jẹ́wọ́ ẹ yé parọ́ ẹ bá pọ̀pọ̀ ẹ ní ìdíṣe ẹ jẹ́ jẹ́wọ́ sí. ìṣèlú wọn ìṣèlú wọn tún pé nǹkan ti ọjọ́ ẹ̀ mo mo escort ẹ̀yìn láti ẹ̀. sẹ́yìn ni àbẹ́yìn gan. is the one. ẹ fi pẹ̀lú ìwà mọ́tò dáadáa bá ṣá. àmọ́ pé kárí sí gan lórí pos máa tí bá tí kí bá bọ̀ báyìí máa máa dodge tó bá fẹ́ wọ ẹni sílásẹ̀s dábì òkè ẹ mo ní photocopy wà ní wà ní in document. Thank you ẹ kúrò ń bẹ́ẹ̀ mo ní kẹ́ lọ sí reception ah máa kàn mí kí ni ẹ jáde jàre. Okay. reception tèmi tèmi tọpẹ mo ń bẹ sọ látàárọ̀ ó tiẹ̀ dábí lóun ó tiẹ̀ fèsì ó tiẹ̀ jẹ mí níhò I I I I did all these things because I have genuine love for you ah, mo organize surprise birthday party for. ẹ. I mean that cost me a lot of money but then I mean oh oh ti ẹ rí let alone for my appreciate ẹ you see tí o bá ń ṣe pé ìfẹ́ tó tó jẹ́ ìfẹ́ òdodo ni mo ní sí ẹ ni how we doing this wo <clears throat> ó lè máa wọ pé bóyá ọ̀gá sọmọṣẹ́ àbí ìgbàgbọ́ gbàgbé ọ̀rọ̀ ọ̀gá sórí tó bá rí ọ̀rọ̀ ọ̀fẹ́ kò ní kankan ṣe you were forty two you were forty two I am just forty three kò sí ìyàtọ̀ ọ̀nà wa gbàgbé pé bóyá ọ̀gá sọmọṣẹ́ you are the wife that I see mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kàdé kó o ṣe tèmi mo bẹ́ẹ̀ ni ìfẹ́ pa mi ló pa mi bí ọtí ni see my hands will worship and adore you these hands will love you every day that is the only guarantee I have please ṣe tèmi. I get you. I get it. àwọn èèyàn máa ń sọ pé silence means consent that means ó uh, mọ tó ṣe máa sọ wá wò pé kò kúkú dákẹ́ so èmi ni màá wá alátiṣe mi ló máa mọ àti ṣe ara ẹ̀ uh, I'll make the first move and you know this thing is gonna go the way it naturally should you see um, sweetheart tell come to daddy jẹ́ ká sáré ṣe come to your rightful place máa sá lọ ó ti yé mi tèmi bá ṣe ń yọ eléyìí ìwọ náà máa yọ chicken. Yeah! Yeah! Yeah. ṣe náà tà sí ọ pé àwọn ìrákùnrin ẹ̀ ń ta nìyẹn ó dà ìyá yìí ń kọ́ olówó àlè àwọn ẹ̀dẹ́ yóò lọ ṣe kìíní kí n wọlé kí wọ́n á pa ẹ̀ ká lọ sọ ọkọ̀ ká lọ sọ ẹ̀rọ ọkọ̀ àbí náà tí mo fi wá yọ àgbà ẹ̀ nìyẹn. ilé wa fẹ́. ẹ ó mọ tẹ́lẹ̀ fẹ́ lọ́dún ẹ̀ ṣòro ẹ̀ kí n kọ́ ṣe kíni kí n àti àlọ́ àti ǹgàzà kí n máa wọlé kí n máa jáde kí n máa wò tún máa wò owó tún wọ́n rà wá náà lórí tàbí wọn bí alájà wọlé tó máa sàn mí ni owó ẹ̀rọ nǹkan lè jọ ọmọ jẹ inú ẹ. kébi pẹ̀lú yín máa ti gaza ẹgbẹ́ mi dákẹ́járe. Ah, ah, orí bá máa ṣe ọmọ mo fọ́ fún ẹ gan o ó wà kó mo fọ́ mo fọ́ gidi tí bá rẹ bá gbọ́ ò náà ọmọ ẹ̀rẹ ló ń lọ ìkan lọ. oríṣiríṣi nítorí àwọn àti ẹ̀ máa jọ̀pọ̀ lọ ó máa jẹ eléyìí tó lẹ́yìn irú yìí. àwọn òbí ah, ọpọlọ tèmi kan tí kí o ẹ̀yin wà ní ẹ gidi kan tó bá pẹ́ wọ́n wọ́n wọ́n ṣe ìlọ ọ̀pọ̀lá mi ti kí gan. ok ẹ jọ obìnrin ìwà máa. Ah, ẹ ọmọ ẹlẹ́ni àwọn. ẹ dìde ń bẹ̀ fún mi. ẹ ṣe kí n máa dọ́dún fẹ́ máa sọ yẹn àbí. a ah, ní ká ẹ̀bù kárí àyẹ̀ ni o ti gbọ́ ọ̀jẹ̀ ká ẹ̀bù kárí àyẹ̀. ẹ bọ́ tajà rẹ. ẹ ẹ níbi ojú àtúnra rẹ. ńlá ń sọ ah. ẹ jáde jọ oríṣiríṣi. jọ kí ló ṣẹlẹ̀ ẹni tún wọlé wá bá ẹ òun ló tún lé bí ẹran jẹ́ òdo fẹ́ ṣe gbogbo ilé ìyá mò ń béèrè lọ́wọ́ ẹ ni gbogbo ọkùnrin tó bá ti rí báyìí ajá wọn yìí ajá wọn èrè wa máa ṣe ẹlòmíín wá kọkùnrin déédéé wọlé kọlẹ̀kùn kọ́ lóun fẹ́fẹ́ o kò rí ìwọ tún rí àwọn tó ń lé ẹ kò jọ pé o máa fèébú bayé wọn jẹ́ èpè bayé wọn jẹ́ ìjọ òdo fẹ́ ṣe gbogbo wọn yẹn dà jọ òfẹ́ lọ́kọ̀ọ́ ṣé ò fẹ́ bímọ bíbí lè ní bí èèwù láti bímọ kí ló ṣẹlẹ̀ nù ah, ah. mo rò pé ìkọ̀kan ti dà ẹ́ lọ́pọ̀lọ́ rúṣà tí mò ń bẹ ẹ sọ́tọ̀ tí ẹ gbọ́ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni. màmí ẹ fi mí sílẹ̀ jàre ah, ẹ fi mí sílẹ̀ jàre ẹ fi mí sílẹ̀ ilé torí dáadáa dáadáa ẹ fi mí sílẹ̀ jàre. mi rò bójú lásán nílé yìí. ẹ ó dà kó burú èmi máa ti múra lẹ̀ ẹ̀yin ní kẹ́ bá pẹ̀ ẹ̀yin ní kẹ́ bá pẹ̀ ó dà mo ti gbọ́ ó dà bọ̀ ọ̀rẹ́ mi má bínú jáde <laughs> a máa rí ẹ̀ kí la rí gbọ́ ọmọ ẹ̀ lára ló mà fẹ́ ṣe introduction pẹ̀lú wedding a ní ká sáré ṣe pápápá tó rọmọ yẹn ti pẹ́ nílé òun náà ló ló dìgbà tó ń bá kàwé tán pẹ́pẹ́ sí okùn tó ṣègbéyàwó. ìyẹn lára lára fẹ́ ṣe ìyàwó. ọmọ yẹn fẹ́ ṣègbéyàwó o ò dẹ̀ gbúdọ̀ má sí ibẹ̀ ìwọ ṣàlọ́ọ̀rẹ́ mi tó close mọ́ mi jù. mi ò gbọdọ̀ má sí ibẹ̀ o kí lọ́jọ́ orí lára ń sìn náà. ọ̀rẹ́ lára ti dàgbà ó ti pẹ́ lé o thirty one years àbọ̀dìpọ̀ ti dàgbà thirty one years ní lára. ìwọ náà ni kó ti gbó sílé. ó gbó sílé èyí tẹ́mi wá gbé sílé nǹkan tọpẹ́ mm. forty two years ní báyìí tí òye ti bọ̀kùnrin wálé. bẹ́ẹ̀ ni bọ́kùnrin bá ba sọ̀rọ̀ báyìí wàhálà ni ìjà fìtínọ́tì ló fi ń bá wọn lò. ṣé pé ọmọ ẹ ti pé forty two years. forty two years ni lọ́dún yìí ló dẹ̀ dákẹ́ sọkùnrin ò kì í pè é nì. bọ́kùnrin bá pè ńkọ́ bọ́kùnrin bá pè só dá wọn lóhùn ni kò ń dá wọn lóhùn èpè ọ̀rọ̀ burúkú ló máa ń sọ sí wọn mi ì mọ nǹkan tó ń ṣe. lòdè ń wò lòdè fi éjì kún ẹ̀ta tó dẹ̀ mọ̀ pé ilé obìnrin ò pẹ́ ṣú ọ̀rẹ́ mi fi éjì kún ẹ̀ta o. ọ̀ọ́ ìgbésùn rẹ̀ lórí ìtọ́pẹ́ mo ti gbìyànjú agbára mi tó mo ṣe wọn tí mo lè ṣe. ìyàwó àǹkan ṣe sí o. àǹtí mi àǹtí mi tí wọ́n ń kiri ní ọmọ pé bedroom lẹ́wà. báwo ni báwo ni àǹtí mi wọ́n wá kó àǹtí mi martin hmm? tí mo fún yín ní last week. Eh, ok òun ni mo wá gbà. mo mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ mo ṣì ń lò lọ́wọ́. àǹtí mi èmi tí mo ra magazine wà lẹ́gọ́ mo ò tí ì kọ́pì kan tí mo fẹ́ kọ́pì mi ó ní àwọn information kan tí mo fẹ́ kọ́pì inú ẹ̀ àǹtí mi ẹ̀ fún mi náà mo fẹ́ lò ó wo ọmọ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe ń lò lọ́wọ́ tí n bá lò tán màá fún ẹ àbí ṣé kí n fún ẹ lówó. àǹtí mi ẹ fẹ́ sanwó manzi ṣé o serious tó yẹn kọ́ tẹ́ lò fún ni. ok ẹ mọ wá two five mo jẹ́ kí n fún ẹ jù. àǹtí mi ẹ̀sùn ọ̀hún máa dín. mo ṣáà máa wò ó tì í. ó dẹ́ẹ̀dì ìlú ẹ̀kú sọ. Hmm? inú ẹ lè o kí ló dé mo fojú sọ mo fara sọ mo kọ́ lórin mo sọ bí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ náà ibi pẹlẹbẹ máa ní àdá ẹ̀ fi lélẹ̀ ah! mo tún gbé e lọ sí hòtẹ́ẹ̀lì níbi tí wọ́n ti wọ́n òkè ọkàn mi tiẹ̀ ti balẹ̀ bí at least ibi tí o ti máa free nìyẹn èmi àti ẹnìkan ni in a cozy environment ó mà ní nǹkan tó fojú mi rí kí ni tí wọ́n fi yẹn you know because ah, you are the perfect wife for me gbogbo quality sí èèyàn lè rí nínú ìyàwó gidi òun ló ní ìyàwó tẹ́mi lè fẹ́ gbọ̀ngàn nìyẹn i mean mi ọkùnrin tó bá rírò ẹ tí ò bá tí ò bá tí ò bá tù fún ẹ then orí ọkùnrin náà pé ni ó mi rò rọkùnrin pẹ̀lú ẹ rí òun ṣoníwàkiwà òun ṣọmọkọmọ so what is stopping up What is this? Yeah! Yeah! Yeah! Are you mad? Kí ló ṣẹlẹ̀? aláàtì travis anton ni wọ́n bá lọ àwọn bá wọn ìrà tó dán wọn nú pápápá níṣẹ́ wọn bó bá ṣe ń ṣe tọ́ báyìí wọ́n bọ̀ ní padà ni. ṣé wọ́n bá ń mú nǹkan bọ̀ ṣá. màmá sọ fún wọn tó bá yẹ. ẹ ẹ ẹ ogun ti dé o ogun ti ṣe ogun ti dé o. ah kí ló ṣẹlẹ̀. ta ló ní oró ẹ mọ tẹ́mi. sẹ́kẹ́tìrì. sẹ́kẹ́tìrì wèrè. ìgbéraga ẹ̀ pọ̀ jù ó ọmọ ta ti ṣe ọ̀gá lára ni ó ti ṣe ọ̀gá ni ó mọ tòrótòró ọ̀gá ti bó báyìí o wọ́n ti bó wọ́n bó látọ̀rí délẹ̀ ni ọ̀gá ti sẹ́yìn ah, ah. wọ́n ti dàfín o ah, ọ̀gá ti dàfín wọ́n ti bóra àmọ́ àwọn abẹ́rẹ́ sáré gbé wọn lọ sọ́sìpítù afẹ́ gbé wọn lọ ṣe pandemic test kátó wá gbé wọn lọ ẹgbẹ́ ọmọ olóúnjẹ tó máa ń tọ́ jẹ fún mi ó máa dé ẹ bá mi ra méjì pẹ̀lú sanra méjì ewé ẹ ẹ fọ euro ni mo fẹ́ ẹ nǹkan tá a lọ fún mi. kí là ń sọ kí ló ń sọ mo nílò èèyàn ti bọ́ ọ̀gá lọ ọ̀rùn kọ́ga wọ glove báyìí ni so ti ẹyin àti eh, eh, eh. nà ẹjọ fùfú méjì ìsàn ìsàn ni o ìsàn ni o ẹ má ti ṣiṣẹ́ jẹ́ o. tí má dé màá gbà. ọ̀gá ẹ̀ fún ẹ ní lẹ́tà pé òun transfer ẹ̀ kí ló sọ pé o ṣe fóònù náà àbí òun tó ṣe mo má jẹun tèmi ń rò ní ó ṣẹlẹ̀ ohun tó fi ṣe eléyìí tó ṣe fún mi. mami òun ni òun ni nǹkan tẹ́yìn rò yẹn gan-an ni nǹkan tẹ́yìn rò yẹn ni nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ tó wá sí iwájú ilé wa ń bí òun ni òun ni o mọ nǹkan tí. ìwọ náà ṣe dáadáa èmi ò mọ tó ṣe ìwọ gan pàápàá fúnra rẹ o lè máa wá wàhálà fún ìgbésí ayé rẹ ọlọ́run ò dẹ̀ láàmú dẹ̀ fúnra rẹ ò ń darẹ̀ láàmú kí ló dé ọmọkùnrin yìí fẹ́ràn ẹni ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe kí ló ṣẹlẹ̀ gangan ná ẹ ṣojú ọ̀fẹ́ lọ́kọ ni. màámi mi lè fẹ́ mi lè fẹ́ mi lè fẹ́ ó ti dúdú jù mi ò lè fẹ́ mi ò láìkẹ́ tó bá dúdú mi ò láìkẹ́ tó bá dúdú ó ti dúdú jù mi ò lè fẹ́. ẹgbàá mi ẹ̀rà mi kalẹ̀ ó dúdú ó dúdú jù ó ti dúdú jù àbí sọyé pupa tó pupa jù tó mú wọlé ilé ìwà sọ. ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe mm, ọlọ́run máa ṣe ọkọ bẹni fún mi. kò sí wàhálà ká tó dìgbà tó ọlọ́run máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wàá mọ̀ pé mo sọ tèmi ìyá mi ò sọ òsínú ẹ̀. ìgbàgbọ́ ẹ̀ lọ́wọ́ mi jáde. a ah, sista mi ẹsì bẹ bá wọn kábọ àìmọṣẹ báwọn iṣẹ wọn ti ṣe ìgbà ẹni fún mi ìwà lọ jẹun kẹta máa lọ. sista mi fẹ́mi ló bá ti ṣùgbọ́n wọlé kẹfẹ́ ìṣẹ́nu ẹ̀jọ̀ ẹjọ́. ó ga iṣẹ́ tán ti wá transfer wá sí èkó báyìí wọ́n ló tún lóò gbé sákọ̀sà yìí ibo ló fẹ́ wá máa gbé gan-an. Oyinda báwo ló ṣe máa wà lẹ́kọ̀ọ́ tí màá lọ máa gbé star quarters kò possible now mo ti mí ìsẹ́ now. Ah, ah. ìyẹn túmọ̀ sí pé ọ̀dọ̀ mi ló fẹ́ máa gbé àwọn máa dárú ẹ̀ làṣàbù kò tó bá lọ ṣe fẹ́ lómi báyìí ẹni yẹn máa ṣọ́ọ̀kì ẹ̀ á di shock me but ṣọmọ pé mi ò lè ṣọ́ọ̀kẹ́ i miss you so much ilé ní ilé ẹ anytime ṣàwòrán máa bọ̀ ẹ ọgá <laughs> ojú ẹ ló ń dán yìí o báwo lè kó. Ah, àwọn ń bẹ̀ lẹ́kọ̀ọ́ èkó for show. ònkúngọ́. ẹ ah, ah, dẹ̀ tún sọ pé ònkúngọ́ ṣe bí mo ti ṣàlàyé fún ẹ. èmi ti lọ mo ti dé. ìlà fẹ́ bọ́ náà gbà náà ì tí ì ṣe ònkúngọ́ in fact èmi ti ráyè wedding àbí marriage. ìgbà wo kò ní dé kòtò tí mo yàn ó lè pé mo ti pàdé wọ níbi kan ó máa ń lọ ọ̀rọ̀ àmọ́ ẹ̀ka fẹ́ kọ́. Hi, bro. Yeah. It familiar. Ẹ ṣọ́ pé a ti pàdé ara wa rí nìkan pé ó possible torí méjì lọ́lọ́ ń kí ni mo lè ṣe fún yín. mo kàn feel like ṣé mo lè mọ̀ yín jù báyìí lọ. ṣe lè mọ̀ mí. yes jù báyìí lọ. <laughs> nípa tẹ̀mí àbí nípa tara. méjèèjì. Ah, méjèèjì lẹ fẹ́ mọ̀. Um, okay, so where do we start from? orúkọ yín kí lorúkọ yín sista <laughs> ẹ blunt gan ẹ jùlù mi straight gbas ìpín orúkọ yìí ẹ but mi ò kí fún stranger ní orúkọ mi ẹ fẹ́ mọ orúkọ mi ok Táyọ̀ lórúkọ mi. ṣé mo lè ṣe lè fún ah, ṣẹ̀ṣẹ̀ sọ́ọ̀sì mo ní mi ò kí fún stranger ní orúkọ mi not to talk of my number. but please can do that for me please. okay. ifá tó o bá roko kó o dé ọ̀rúnmìlà tó o bá rọ̀ṣà kó o bọ̀ ìwọ láwo èmi lọ́gbẹ̀rì iwájú ọpọ́n o gbọ́ o ẹ̀yìn ọpọ́n o gbọ́ olùmúlọ́tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta gbangba òde ọ̀run ìbalẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò ìwà má fi repe bí má fi bí péré má fòlòlò fọhùn bó bá ṣe rí ni kò wí wàá lògèrè ta. ọ̀bàrà ó lè ní bàrà ọ̀la bara ẹyẹ bàràbàrà kì í ká kì í rí èé ti rí tó fi sọ bẹ́ẹ̀ tẹnumọ́ ọ̀ṣẹ́ ó ní ọ̀ṣẹ́ ṣẹ́bìlẹ̀ ajá ń rojú ìran ajá kan ò dòbìrí gbábìyá kàná o hmm, ó gbè funfun nẹ́nẹ́ ẹ̀yìn ọ̀sà ó ní baba aláwo ojú dífá fojú àgbábìyá kàná o ó ní pátákú mọ́ àwọn náà onígbòrokú mọ́ ṣòkùnrùn gàgà bí ọmọ ìgbòrè tẹ̀rí ọ̀pẹ ifá mi dàṣẹ lórí tàtà wí yìí ifá tún sọ pé ohun tóun sọ yìí ó láṣẹ ni ẹ gbọ́ ọmọ tẹ́ ẹ torí rẹ̀ dáfà yìí níbi tó bá ti ń gbọ́ ẹ rè é bá sọ̀rọ̀ sẹ́mọ̀ wípé korokoro làárọ̀ fàdítì ó lọ́mọbìnrin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ò bá ṣọ́ra rẹ̀ ọkùnrin àjèjì kan wọnú ayé rẹ̀ tọkùnrin àjèjì bá sì ti dé tó wọnú ayé rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ o tí ó ta bara lé tí ó ta bara oko ẹ̀rẹ́ tẹnu kẹ́ bá sọ̀rọ̀ gidi. ọkùnrin àjèjì. ẹ wo bàbá ṣe rí tèmi tọ́pẹ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín yìí kì í fẹ́ rí ọkùnrin sójú o ajá wùwọ́n ẹ̀ ló ń ṣe pẹ̀lú ọkùnrin o tí ọkùnrin bá ba sọ̀rọ̀ lásán á sọ ibi tí ìyá ẹ̀ ti gbé oyún ọmọ àlè lọ fún bàbá á pìtàn débi pé ìyẹn á lanu báyìí á máa wò ni pé irú èèyàn wo lélẹ̀. ìyá wa. torí Tèmítọ́pẹ́ tí mo dárúkọ ẹ̀ fún yín òun ò kí ọkùnrin kò ṣe pẹ̀lú ọkùnrin ìrọ́kùnrin kò ṣe pẹ̀lú ọkùnrin rí kó má jẹ́ àbúrò ẹ̀ lẹ́ ń rí o. ẹ lè dárúkọ àbúrò rẹ. rántí lè òun jẹ́. rántí ni.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 bọ́ọ̀bà fọkùnrin jẹ́ mọ̀ sí tó bá sì ti sọ fún yín béèrè orúkọ rẹ̀ á wà padà wá sí àyè á béèrè sí tó bá ṣe pé òun yóò fẹ́ Ifá ó sọ tó bá sọ ọkùnrin àjèjì ń lọ́ba dé Ifá ó tún sọ ẹ má dánwò bẹ́ẹ̀ bá dánwò tóórè fọkùnrin kọkùnrin ẹ mọ̀ wípé <laughs> ká tó dágbádá ńlá ńlá ti rí pẹ́ ní ńlá lágbádá ńlá tọ́ sí Ifá ó sọ jù bẹ́ẹ̀ lọ kó sọ́ra kọkùnrin àjèjì má bàa wọnú ayé rẹ̀ bọ́ bá wọnú ayé rẹ̀ tí táwọn yìí bá dé ẹ mọ̀ wípé òdìmọ̀dìmọ̀ òdìmọ̀dìmọ̀ yóò dìmọ̀ roko ẹ kìlọ̀ fún o abẹ tún ní nǹkan bíi tẹfẹ béèrè ṣé ọ̀gá ti wá sí bẹ́ẹ̀ bá ti délé ẹ pé ó lè ṣe lóru nígbàkigbà tẹ bá mọ̀ pé ó lè gbọ́rọ̀ dáadáa ó lè ti sùn kẹ́rin yìí ẹbí léèrè ẹ̀tẹ̀ nínú yọba fẹ́yàn kọjá kẹ́ ẹ mọ̀ o láwa béèrè sí pé ṣé lè dá akọ́fẹ́ àbí ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé. tèmi mo fẹ́ kó mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi máa ń wà tó máa ń dàbí ọmọ ìyá ìmí tún máa ń wà tó máa ń ju ọmọ ìyá lọ mo dẹ̀ mọ̀ pé lọ́kàn ẹ̀ ìwọ náà mọ bí mo ṣe rí lọ́kàn ẹ̀ èmi náà dẹ̀ mọ̀ bó ṣe rí lọ́kàn mi àmọ́ mi ò gbọ́dọ̀ rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má ba ẹ̀ sọ ìwọ náà ló sọ pé mú mi ní pé kò ṣọ́ra fún ọkùnrin àjòjì ọ̀rọ̀ yẹn ò jọ nǹkan tó important rárá because ó take it serious tèmi jọ ṣọ́ra ṣọ́ra bí mọ́mì ṣe sọ yẹn. ọkùnrin àjòjì wo ló ń sọ kí náà ń sọ kí ló ń sọ òkè ńgbà tèmi pẹ̀lú ẹ̀ ti jọjọ rìn ṣé òun rọ́kùnrin àjòjì kankan lọ́dọ̀ mi ni. lóòótọ́ kì í ṣe pé mo máa ń rí ẹ pẹ̀lú ọkùnrin àmọ́ ayọ̀ tí mò ń rí ẹ pẹ̀lú yẹn kọ́ ṣé yóò kì í ṣọkùnrin àjòjì. ayọ̀ wo nìyẹn ayọ̀ wo ló ń tẹ̀lé ṣáyọ̀ lọkùnrin àjòjì ni báwo ti máa payọ̀ lọkùnrin àjòjì ayọ̀ tó ń pàtì láti kékeré láti jọjọ bẹ̀rẹ̀ eré wa ayọ̀ kì í ṣe àjòjì o ò ń ṣe àjòjì kí ló máa ń ṣe ẹ̀yin èèyàn gan náà kí ló ń ṣe yín náà látọjọ́ ẹ rẹ anybody lọ́dọ̀ mi èèyàn kan tó tẹtú rí yẹn ni wàhálà tún dé bá yín má sọ̀rọ̀ débẹ̀ mọ́ fílẹ̀ kó fayọlẹ̀ o má sọ̀rọ̀ débẹ̀ jọ torí Ọlọ́run mú bẹ́ẹ̀ ni. báwo ni wọ́n ṣe fẹ́ mú ọkùnrin àjòjì. tí o bá ṣe pé mọ́mì náà ní lọ́wọ́ àwọn náà ń pariwo mọ́kọ̀ wá mọ́kọ̀ wá wọ́n tún rí kàn sí mo tún mú kàn wá sí wàhálà tún dé bá wọn wọ́n tún rájòjì ẹjọ́ ẹjọ́ o ẹjọ́ mo kó o sọ bí wàtayọ yìí gan ṣe pàdé o sọ fún mi. kí tiẹ̀ lè gan wàhálà yín ti pọ̀ jù wàhálà yín pọ̀ ẹ jọ. lóòótọ́ ló kókó sọ àmọ́. Ah, I'm tired of this can you just say something else. well ṣé kí n dìde. kí n dákẹ́ ó ti bínú. wàhálà ẹ ti pọ̀ jù. okay. Ah, ah. ọ̀rẹ́ ó mọ ọtí ẹ̀ ní kí ló ṣẹlẹ̀. ẹ wo ọ̀rẹ́ ọ̀rọ̀ tí kọ́ ló bá mi báyìí ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni ó ṣàmọ gẹ́ọ̀ tìbí tí mo sọ fún ẹ yẹn tí mo ní mo ṣe ń bá jáde yẹn ó ní bílífì mo tún rí pẹ̀lú ọkùnrin mi sá I swear down. nǹkan tó wà lẹ́yìn ẹjọ́ ẹ̀ ọmọ tèmi yẹn tó bá yẹ kó ti wà ní orí ẹ̀ ó wá fi ọwọ́ rẹ̀ ó fi transfer ẹ̀ ó fi gbé lọ sí Èkó ẹjọ́ ẹ̀ nìyí nǹkan tó wà lè yẹjọ́ ẹ̀ ni ọmọkùnrin wa ni máa fẹ́ máa ṣe ọmọ fi máa ṣakọ lórí gbogbo nǹkan tí tèmi ṣe yẹn gbogbo nǹkan tó ń ṣe yẹn níṣẹ́ àgbààgbà ni tó bá yẹ pé wọ́n ti wà ní orí ẹ̀ ni ọmọ yẹn máa gbà fún ẹ̀ wà á fi ọ torí ìbínú torí pé nǹkan tó ṣe nǹkan kékèké tóbìnrin máa ń ṣe ìwà obìnrin wá fi fọ ẹ lọ sẹ́kù ẹjọ́ ẹ ni ọ̀rẹ́ ẹjọ́ ẹ ni Susan gan kó tó gbà fún mi kó tí ojú mi rí mélòó ni wọ́n rí pẹ̀lú ti mélòó lórí kó tó. ẹ ẹ màdá wa sáré gbà bẹ́ẹ̀ fún mi kí lójú ẹ wá rí uncle Kúnlé hmm? ẹ má dà lóhùn hmm. díẹ̀ nǹkan ṣe fún. ẹ wo èmi ò tiẹ̀ ń fẹ́ gbọ́rọ̀ mo ti sọ fún ẹ sọ̀rọ̀ tèmi yẹn it is water under the bridge lọ́dọ̀ tèmi má máa dárúkọ ẹ níbi tí mo wà i'm telling you i'm telling you má máa dárúkọ ọmọ yẹn. Ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹjọ́ ẹ̀ ní kíni ẹjọ́ ẹ̀ ní kíni tóbi yorùbá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń pè kàn ní igg initial gragra wọ́n máa ń pè é now o ti rán ọmọ yẹn lọ sẹ́kọ̀ọ́ sí you can re still redeem yourself tó bá yẹ pé mi ni wọ́n ni màá lọ sí èkó màá lọ sí èkó drink up drink up drink up now you are talking ah, now you are talking. àwọn àṣẹ yìí wà òkè ntí ìjà yìí Susan. wọ́n fi Susan sílẹ̀ ọ̀rọ̀ tèmi ni wọ́n fi Susan sílẹ̀ bí wọ́n ti máa lọ sẹ́kọ̀ọ́ tó máa lọ bá tèmi. kí máa jẹ jẹ́ kan ẹ ọ́dà. stop. Dayọ̀mí. Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́ lọ́dọ̀ bàbá Tèmítọ́pẹ́ hallelúyà. Ìwé ń bà mọ́. Kí ló ń bẹ̀ lẹ́rù? Ó ti rẹwà jù lọ́wọ́ kan àyàbí ti jágbà tó sọ pé ẹ̀rù bá ẹ mi ò mọ̀ pé ó rẹwà lọ́mọkùnrin ló máa fi tẹ̀lé olúwa mo dúpẹ́ o tó dá mi ní àrẹwà ọkùnrin. o ṣàmù oyin dá ọ̀rẹ́ mi. every time ló máa ń sọ̀rọ̀ in fact èmi gan mo fẹ́ máa jowú ẹ̀rù dẹ̀ ń bà mí kó má tiẹ̀ lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́. so nǹkan tó ń bà ẹ́ lẹ́rù ni pé kí ọ̀rẹ́ má bàa gbà mí mọ́ ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ni irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣe rò bẹ́ẹ̀ mo báyìí. ṣe mọ̀ pé wọ́n ní ọkùnrin àkọ́kọ́ tí mo máa bá ṣe nǹkan tá à ń ṣe mi ò mọ ọkùnrin kankan rí láyé mi. ṣé fẹ́ kí n ṣe tọrọ fún ọ ìwọ ni obìnrin àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ṣe irú nǹkan ni mm-hmm. mi ò ṣe rí fún obìnrin láwọn yorùbá máa sọ pé àwọn jábálẹ̀ obìnrin àwọn jábálẹ̀ obìnrin the first woman tí mo kẹ́fà di flower rẹ̀. Mm, Dayọ̀ tó bá jẹ́ pé ṣé o lè búra fún mi ìwọ mi kò ní obìnrin míì mọ̀ yàtọ̀ sí mi tèmi tọ́pẹ́. búra fún ọ dáná kí ló ń fẹ́ ká fi búra ṣé báìbù ni ká fi búra ni Quran ni àbí erùpẹ̀ erùpọ̀ yẹn gan-an ni mo fẹ́ nítorí ẹni tó bá dalẹ̀ ó máa balẹ̀ lọ. mi ò dẹ̀ tó ronú lọ síbẹ̀ yẹn ó dìbò ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. ok àwọn um, jẹ́ kí lọ́wọ́ gẹ̀ẹ́tì. olóòórùn olóòórùn olóòórùn ọkọ̀ olórí rẹ̀ jẹ́ kí mi jáde sísà kí mi gẹ̀ẹ́tì. lé. èyí dà. kò jókòó. kò ṣe ọjọ́ mẹ́ta. báwo ló ṣe mọ ibi tí mò ń gbé náà. ẹ lè máa wá wò ó wọ́n ṣe one of the ladies working with me the ní ọ́fíìsì wa lóhùn mo wá transfer ìwà sẹ́kọ̀ọ́ ìnà ìgbà tí mo wá ní láti rí mo wá wá wá ibi iṣẹ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n wá sọ fún mi pé kò gbé staff quarter staff wọn bọ́dọ̀ ọ̀rẹ́ kan ló ń gbé mo wá nọ́dẹ fún mi ní àdírẹ́sì ọ̀dọ̀ ọ̀rẹ́ òkèlè wá wá only to get here and <laughs> find out that ìwọ gangan lọ̀rẹ́ it's so funny anyway ó funny gan ṣá. <laughs> ṣé kì í ṣe tèmi tí mo. exactly tèmi náà ni. tèmi tọpẹ kọ ni. tèmi ni tèmi ni. ok kí ló wá ń wá tèmi gangan fún. <sighs> Uh, sorry, uh, oyin dàkí má parọ́ fún uh, Temi is the love of my life Your wife, mi ni Temi ọdún a ní a ní yàwá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn fún fi gbé wá ń gbà but I need to see her come ọmọ ọkàn mi fà sọ́dọ̀ ẹ̀ gan. ọmọ kan adako bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ lákúnlé bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ <laughs> because ṣorí Temi tó rí yẹn ó ti lẹ́ni tó fẹ́ ó dẹ̀ lọ́ọ̀fẹ́ nìyẹn tó jẹ́ pé in fact mi wọ́n mọ ẹni yẹn tèmi ò lè gbà fọkùnrin kankan mọ́ yàtọ̀ sẹ́ni tó ń fẹ́ yẹn in fact <laughs> ó lọ́ọ̀fẹ́ nìyẹn gan-an and it's unfortunate pé olùwọ̀ èlò máa wà lọ há sọ̀wọ́ tèmi. Are you serious? Yes. <sighs> Eh, jẹ́ ká tẹ̀ gbàgbé ìtọ́dọ̀ tẹ̀ náà jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ ọkọ ẹ̀ ń kọ́ ọmọ bọ́pọ̀ ṣe wedding gbà yẹn a ti lọ a ti dé. ẹ ti lọ ti dé. ẹni orí yọ ó dilé. mi ni. Ah, nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ we are separated and it's been a very difficult time <laughs> it's been terrible kò má bá mi dúpẹ́ pé orí mi láyọ̀ àti àlàáfíà. wow wow yẹn lágbára tẹ o so presently insane you you I'm, I'm single. I'm, I'm trying to pick my life together. Wow. But in tó ti ṣẹlẹ̀ ni pé mo fẹ́ jẹ́ kó mọ̀ pé tí ewúrẹ́ bá jẹ̀rọ ó I'm so happy to see you again. I A jẹ́ get gẹ́gẹ́ shake gẹ́gẹ́. Uh, uh, Oyinda, Uh, mọ̀ it's I'm seeing you after a long time. It doesn't matter. I'm still the Oyinda you've always known. I know, but don't worry. All all about my power months. At least it's good enough to see you again after a long time. Can I, uh, can I have a hug? <sighs> Why not? Why not? Why not? Why not? I miss you. Mm. Dayomi. Ṣé o fi pé ó tó time láti wá mọ àwọn parents ẹ̀? Kò tiẹ̀ mú mi lọlé, lọ ráwọn dáàdì pẹ̀lú. Ìgbà wo ló ti ń relé? ó ti ṣe dé ẹ̀. ok ìgbà wo ni wọ́n fẹ́. next week nǹkan. it's fine. really. yeah lórí kankan ló máa ṣe fún mi tó bá ti ń bọ̀ mú àpò tó pọ̀ dání torí mo jẹ́rìí dáàdi mi oríṣiríṣi oúnjẹ là ń kó fún ẹ lọ́lé à ń kó ṣu wàá kó <laughs> kìlọ̀ ní fún ẹ lọ́lé tán. èwo tún ni ṣu. Ah, ṣé o ti gbàgbé pé àgbẹ̀ ni dáàdì mi ni ah, ah, eh. o ti sáré gbàgbé nìyẹn. I can't wait to meet him. ẹ má wọlé wàá mi ti dad mi àgbẹ̀ soon ok. ọmọ àgbẹ̀. ṣé sọ̀tù kan nìyẹn tó bá tún sọ bẹ́ẹ̀ máa wọ ọwọ́ mi máa fi gba ẹ létí ni báwo ṣe máa pè mí lọ́mọ àgbẹ̀. ọmọ àgbẹ̀ ni ẹ jọ. <laughs> ṣé rọwà ni ok mo accept ọmọ àgbẹ̀ ni mí. <laughs> madam ẹ wá ẹ wá ẹ wá wá mo fẹ́ bẹ sọ̀rọ̀ kí ló ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ṣé o ti rí gold mi. onídà ní sùúrù náà ṣé o fẹ́ sọ mi bó ti rí gold yẹn látọ̀. má sọ fún gbẹ̀gì ní sùúrù ah, èmi àti ẹlájọ wà nílé náà ṣé torí mi ò kí sọ̀rọ̀ láti jọ ìjọ ẹ̀ oríṣiríṣi human hair máa máa sọnù eríǹdì máa máa sọnù máa máa dákẹ́ máa máa wò pé ọ̀rẹ́ ni wá wá ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ni wò lè fẹ́ sọ mí dun ní o wá gbogbo kọ́ mo lè fi wá gold yìí o wọ̀lẹ́dàlẹ́ máa fi ṣàǹkó wa ọlọ́run gbọ́ máa fọ bàtà láwa máa fi gbogbo òṣàlẹ̀ ẹlẹ́lẹ́lẹ́ ilé ayé yìí máa fi wà ọlọ́run. òun dà ó yẹ kó mọ̀ pé mi ò lè mi ò lè gbogbo òde ó yẹ kó mọ̀ ṣùgbọ́n pé mo fẹ́ wá sọ́dọ̀ ẹ náà kọ́tàsí wa ń bi iṣẹ́ ló yẹ kí ló yẹ kí n máa gbé ìwọ náà ló ní kí n wá àyìnfẹ́ tí mo níṣẹ́ ló yẹ kí n wá síbí. gbàgbé fẹ́ gbàgbé fẹ́ ẹ̀ẹ́ so torí pé onífẹ̀ẹ́ mi sì ni ẹni kò sọ mí do ní òun kó máa jalè kó máa jí nǹkan tí ò ń ṣe titi àbí torí ìfẹ́ ayé ìfẹ́ máa bàjẹ́ ni aláyé wo bí èmi ò bẹ́ sọ̀rọ̀ fẹ́ o kó mọ bó ṣe fẹ́ ṣe kó kó ẹrù ẹ mi ò lè bọ́ lè gbé mọ́ kí ló dé dẹ̀rù mọ́ bàbí pé fẹ́ jáde pọ́ọ̀rẹ́ mi máa lọ jalè níbi tá a bá lọ abúlé wàhálà wo lè dé yìí. bóyá mo tó ń ṣe mi ò ẹ̀sìpẹ̀ gbogbo ṣe ń wùwà ẹ̀dá ọ̀rọ̀ ẹ ti yé mi ṣáà ayọ̀ ló ń jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yàn torí ayọ̀ àbí. kò ní dáa fún wa àtàyè ń sọ̀rọ̀ olè ń sọ̀rọ̀ ayọ̀ wo bí kò tiẹ̀ wá sọ̀rọ̀ ọmọ báyìí sí. kó ẹrù ẹ gbogbo ẹrù ẹ pátá ni kó lọ kó kó padà sọ́dọ̀ ayọ̀ yẹn mi ò kí ẹ kó kó ẹrù ẹ kó padà lọ sọ́dọ̀ ayọ̀ yẹn mi ò kí ẹ. tó bá pẹ́ kí n kúrò nílé ẹ̀ nìyẹn ò kì í ṣe problem but mind you má fi olè lọ mímọ́ láyéláyé má try má fi olè lọ mímọ́. ó dáa mo fi olè lọ ẹ torí ó lè nìyẹn ó lè lo láìkó ó jalè ó sọ pé ó láìkó lè kó ẹrù ẹ ẹ mi ò mi ò ṣe nìyẹn kí ló ṣe rí a ti try all possible best wa lórí patient tó wà ní ilé yẹn eh, kò response treatment and in fact níjọ́ tí mo ti ń practice mi ti ìrírú case yẹn rí mi ti ìrírú case yẹn rí bẹ́ẹ̀ nǹkan tí màá kàn fẹ́ advice ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jọmọ Yorùbá tèmi náà dẹ̀ jọmọ Yorùbá màá wò wípé kẹjẹ ká fẹsẹ̀ lé tán màá fẹ́ ká fẹsẹ̀ lé tán. ẹsẹ̀ ni dókítà dókítà dókítà mà nìyí dókítà mẹ́díkà kí ló dé tẹ̀ go traditional ẹ dókítà ẹ ṣe ṣàwọn test kó rìvíw nǹkan tó ń ṣe gangan tó bá jẹ́ pé owó ni a bá ṣe máa wà ẹ dókítà ẹ jọ. madam sherry òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ but in some cases irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń require traditional method ńgbà mi so màá màá fẹ́ ká fi ẹsẹ̀ létọ̀ ẹ jẹ́ ká go you know on traditional method so sọ̀rọ̀ mi yẹ yín so ẹ lè wá gbé at any time. ó ti tó ká wá gbé. Ah, kò sí nǹkan tá a tún fẹ́ ṣe mọ́ ah, ẹ wá gbé lóko. ẹ ṣe dọ́tọ̀ ẹ ṣe sà ẹ ṣe sà. ìdè ń pariwo dọ́tọ̀ má dé mi mú má má dé mi mú kí ló ṣẹlẹ̀ kéèké ẹ̀yìn wá wá wá kéèké ẹ̀yìn sí i kí ló máa ṣe báyìí ṣàdé níbi tá a bá dé yẹn ti gbìyànjú bẹ́ẹ̀ ni ah mo ti dúpẹ́ pé lèmi kọ́ ló wà káàárẹ̀ yìí tó wò kí ni mi ò bá máa sọ àti pé gbogbo èyí tí mò ń ṣe yìí náà èmi náà ń ṣe pé torí ajọ́ rẹ̀ ni àti ojú ọmọ ìlú kan náà ẹ̀ ṣáà wá try kan wúbi bí dókítà ṣe sọ jẹ́ ká wá bá ṣe máa wá gbé torí táwọn bá lọ yíwọ́ nǹkan mi ló máa sọ o. ṣé tèmi ò lè mú ṣá bí kí la fẹ́ ṣe báyìí kò yé mi. fún ni mo dẹ̀ ní òun ni wọ́n á máa gbé lọ síbi tó bá yẹ ká gbé lọ kó lọ síbítù àwọn òbí ẹ̀ náà wá kọ̀ǹtínú àti tíráyò ọlọ́run ṣe pé ó ti kó lọ́dọ̀ mi kí gbogbo ilé ètò ṣẹlẹ̀ nípa tí mò ń ṣe náà tó rájọ́ rẹ ni àti fọ́mọ ìlú mi ni mo ti gbìyànjú o jẹ́ káwá bá ṣe máa wà lórí ká gbìlọ́ fáwọn tó ní torí tọ́rọ̀ bá yí wọn ò ní sọ kóre láṣẹ o. òṣìṣẹ́ mọ́ bí aràn ẹ má dàrú òṣìṣẹ́ ẹ pé òkè kò sí wàhálà. oyin dà ó dẹ bó ta torí ọlọ́run. Ah! gbogbo nǹkan tí ẹ máa fi ń falẹ̀. bẹ́ẹ̀ tẹ̀lé o ò pé kò yẹ ká máa gbé pẹ́ẹ́nì lọ sí ibẹ̀ láì gbé màmá ẹ̀ bóyá kò gbọ́ o. orí sọ orí sọ hello. hello ma. Ah, oyin dà báwo ni eh, a ti bọ̀ a ti bọ̀. a ah, rárá má wulẹ̀ wá àwa náà ti ń bọ̀ a ti ń gbé ẹ ti ń gbé bẹ́ẹ̀ ni ma. a dà fún ẹ bàbá mi gbé ojú ò ní tiẹ̀. àmì máa. wọ́ta mo ní kó wọ́ta bá ní nǹkan ó ṣe ní ẹni ó gbìyànjú ẹ̀wù Eh, torí mo padà lọmọ ṣe nǹkan tí mò ń ṣe nínú ilé ọ̀làǹrẹ̀wájú. ọ̀làǹrẹ̀wájú. bàbá. ọ̀làǹrẹ̀wájú. mo ń dání o sá. ẹ̀ẹ̀mẹ́ ló mọ̀ pé ọ. ẹ̀ẹ̀mẹ́ta ni sá. sọmọ yìí pé ẹ̀ẹ̀mẹ́ta ń làgbó kàn sọ̀rọ̀ ọmọ tó ń wò yìí ọmọ tó pọ̀ lọ́wọ́ mi ni o ìfabùnmi ìfabùnmi ó nítumọ̀ àmọ́ mo ní sọ̀tàn náà lónìí tọ́jú rẹ o ojú kan ẹ̀pà ojú kan èrè ni o. n ò lè jẹ́ kéèyàn fọ́ ojú náà dànù ó sọ lóòótọ́ pọ̀ múnú dùn mọ ọmọnú rẹ̀ dùn lọ́dà o ló fi lè rẹ́yọ̀nù tọ̀dọ̀ mi o tó bá ṣe nǹkan bá dùn tó bá dùn mí gbọ́ so sọ fún mi tí n bá sọ lásán ká n bá lásán ọmọ yọ ṣe dáadáa rẹ o. ẹ ṣe gan sa mo tẹ̀ ń gbàgbọ́ pé àdúrà yẹn tó ń gbà yẹn ọlọ́run ni dá gbígbàdúrà náà dúró sá iṣẹ́ tí ọlọ́run bá ti parí báyìí lọ́lọ́run máa dáyé sí sá ìfábùmí náà òun náà sọ ma burúkú sí mi ọmọ dáadáa ni ọlọ́run dẹ̀ ní dáa àárín mi àti ẹnu ọ̀rọ̀ sa ẹ sà mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni sàṣẹ rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ ìlú ń bà mí iṣu tẹ́lẹ̀ sọ́kọ́ fẹ́ sùn yẹn ẹjọ́ ẹ má ti sùn báyìí. <laughs> àyà rẹ já. àmì láyà o. ojú rẹ sọmọ ọtí ẹ láyà ogun bẹ láàrin ni mo fẹ́ kọ́ ọmọ ogun bẹ ń bí o. ó lóyìn fún mi sá. ẹ àmọ́ o wá sọ kinní kan pé ẹ lọ rèé sùn bì kan. ẹ bẹ́ẹ̀ ni sà. ẹ mọ fòrùn yìí o bí tẹ́ ẹ bá sùn ni kẹ́ ẹ mọ lọ báyọ̀ bú àbọ̀ dáhùn. àgbọ̀yé sà. kò ju báyìí náà lọ. ọ̀rẹ́ sà. ọ̀rọ̀ owó lọ fẹ́ sọ tí mo bàbá tó yẹ ìbéèrè owó pàápàá. obìnrin tán tẹ́lẹ̀ sínú lẹ́yìn hmm. kí ló ṣe gangan àǹdẹ́ báwo ló ṣe jẹ́. <laughs> fábùnmi lóòótọ́ awo kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrè béèrè ló fẹ́ díẹ̀ gbọ́ sórí lákọ̀ọ́kọ́ ọ̀kọ́ lè gbọ́ ibo ló ti wá nǹkan tó nílò láàrin rẹ̀ ni wípé ó rè é fòkú ṣáyò ó fòkú ṣáyò ni n tó gbé débi tó dénú wọn torí ẹ̀ béèyàn bá ń bẹ̀yàn mọ̀ sí i sọ̀rọ̀ kẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ etí rẹ̀ ló di bóyá kí n sì létí àwọn tó ní ló di ó fòkú ṣáyò ni kankan púpọ̀. báyìí ẹjọ́ ń tọ́ ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá lè ṣe tára ẹ̀ máa fi yá ẹ jọ̀ọ́ ẹ bá mi ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ọ̀rọ̀ tó tún sọ yìí ara rẹ̀ ó yá àmọ́ nǹkan kan ṣo tó lè mú ara rẹ̀ yá ni bẹ́lẹ́dà ìyá rẹ̀ bá ń bẹ lẹ́yìn rẹ̀ bẹ́lẹ́dà ìyá rẹ̀ bá kú lẹ́yìn rẹ̀ bó ṣe rè é fòkú sáyòun ọmọ burúkú ọmọ bá kejì rẹ̀ lọ nígbà tó bá tó jọ mẹ́ta bí tí ó ti ra bá fóònù mo ní kí wọ́n palẹ̀ mọ́ rẹ̀ àmọ́ bí wọn náà bá wà ń lọ ní ìsìn tó o bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ ọmọ ní ẹlẹ́dàá ìyá rẹ̀ yóò wà lẹ́yìn rẹ̀ o jára rẹ̀ ò yá o ojúbọ náà lọ. ìmọ̀ ló ń ti ẹ̀ka lọ o kẹrì wá o ọ̀làrẹ̀wájú gbọ́rọ̀ tí mo sọ o ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ ṣeun ike kárí kárí mo bá jáde ni ọ̀fẹ́ kankan sí imú rẹ̀ n ò fàyè lẹ́nu. àti èmi tó pé ṣe rí lórí tàtà adé yìí bí wọ́n bá ń sọ̀rọ̀ ìyànjú mo gbìyànjú tó oorun àárọ̀ n ò ní sùn tó bá di lọ́sùn n ò ní sùn tálẹ́ ò tiẹ̀ ṣe é sùn rárá lórí ọ̀rọ̀ tèmi tọ́pẹ́ iná ni o lórí ìta tí mo wá dé yìí mo fẹ́ sùn òórùn kún èmi pàápàá ẹ wàá gbé ọmọ yìí ìmì tó bá wù yín ẹ tún gbé gbà ṣùgbọ́n kankan tí mo fẹ́ràn yín létí rè bẹ́ẹ̀ bá padà gbọ́ ọmọ ìlọ́tàn ìjọ méje òní yìí ìní òkú tí ń bá jùjàkadì lólógun ó wà o gẹ́gẹ́ bí àdéhùn ti ń bẹ láàrin wọn èmi sì ti gbìyànjú wọn ò lè fi tèmi ṣe tẹ́ni ẹlẹ́ni ẹ máa wá gbé lọ wá jẹ gbé lọ. Ah, agbẹ́kẹ̀lé mi yìí lẹ́yìn ọlọ́run ìrẹ́ ló tún kọ́ bàbá mi torí ọlọ́run gbogbo ọ̀nà tó bá mọ̀ kó máa bá mi gbà tí tọmọ yóò fi ní kú ó kù sí ẹ lọ́wọ́ jọ. ṣé tó dìgbà tọmọ owó bá pọ̀ ọmọ alágbẹ̀dẹ kó tó gbẹbọ ni àní nǹkan ti sú mi kò ṣeé ṣe èèyàn ní tèmi nìkan ní tèmi nìkan ní. àtẹwọ́ fún mi kan ni. Ràbí kalẹ̀. Mo rí dàda o. Ẹ wo ìyá wa gẹ́gẹ́ bí tí Ọkùnrin òkú yìí ti ń bọ́ yìí dá yìí tó láfikún òun mọ̀ lọ ẹ lè rí ìlẹ̀pà àbí tí wọ́n sin sí iyẹ̀pẹ̀ tí wọ́n wà jáde nù kòtò tí wọ́n sin sí wọ́n ń pè nílẹ̀pà díẹ̀ náà lákàn ló ń bẹ. ibi tá ti gbé lọ rèé sọ̀rọ̀ yẹn fẹ́ lómi ilẹ̀ déwu abẹ́rò pé ilẹ̀pà lásán pàápàá lẹ́nu rèé wù wá tó ṣe pé lẹ́yìn tẹ́ bá wá ilẹ̀pà rẹ̀ tán ẹ wà kọjá lọ ìsọ̀ tí wọ́n ti ń ta ewúrẹ́ ẹ lọ rèé ra abo ewúrẹ́ dúdú dúdú kì í ṣe ewúrẹ́ lásán o dúdú báláìdélẹ̀ lẹ́ra láwà lọ síbi itẹ́ ìgbà náà lẹ́ẹ̀ mọ̀ pé alẹ́ bí oṣù abókù sọ̀rọ̀ gangan ni mò ń jẹ́ àwà lórí ìta tí wọ́n ti ń bòkù èyí ń bẹ lọ́tọ̀ tá a bá débẹ̀ àárẹ̀ pè lórúkọ tí ń jẹ́ nígbà tẹ́yìn bá ṣèwádìí tẹ́ rí ilẹ̀ pàbí tí wọ́n fi sí àtòrúkọ tí ń jẹ́.

torí ọlọ́run ọlọ́run apàlọ́ àtàbọ̀ ẹ mọ́ o ẹ ṣe mà á lọ láyọ̀ lórúkọ jésù wàá dé láyọ̀ ó mm-hmm. ṣe o. màmá ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ bàbá mi gangan ló yẹ kí n sọ fún àmọ́ mo wò pé tí n bá sọ fún wọn ó máa bà wọ́n nínú jẹ́ púpọ̀ púpọ̀. ẹ̀ẹ́n kí nìkan ọ̀hún. Hmm. a ní mo rẹ́gbọ́n mi ẹ̀gbọ́n mi àrẹ̀mú. àrẹ̀mú wo àbọ̀ òṣèrànràn ni mo rí ẹ̀gbọ́n mi àrẹ̀mú lẹ́kọ̀ọ́. ah ajẹ́pọ̀ òun ṣe rànran ni àrẹ̀mú kẹ̀. níbi tí mo ti ń ṣe ọrọ̀ ajé nínú ọjà nínú ọjà àbó òun ṣe rànran ni bí mo ṣe dárúkọ adédayọ̀ báyìí lẹ́gbọ́n mi pòórá ah kódà màmá lóbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn dákú ẹ̀gbọ́n mi sì pòórá ọ̀fọ̀ra. Ah bẹ́ẹ̀ni màmá. ẹ̀rí dayọ̀ mo Eh? Aremu rí dayọ̀. ẹ̀yin àrẹ̀mú wo ni. àrẹ̀mú wo ni. àrẹ̀mú kọ́ àrẹ̀mú kọ́ ẹ ṣáà rọra ẹ rọra ẹ rọra bàbá ẹ rọra ah, ẹ ní sùúrù ẹ ṣẹ̀fẹ̀ ṣubú ni. ètò ni bàbá mi àyíkọ́ tó bá ṣẹlẹ̀ fún mi. lóòótọ́ ni mo rẹ́gbọ́n mi Adédayọ̀. Orídayọ̀ bó ti rí. àwọn lẹ́kọ̀ọ́ ibi tí mo ti ń sọ̀rọ̀ ajé. wọ́n pa ni wọ́n pa ni ayé lọ́pàá ó wá dàkúdà yẹn wá rìn káàkiri ìgboro ó mọ̀ sí o adídayọ ààrẹ mú ẹni bá pọ̀ ẹni bá pa gúnugún kan kádùn ẹni bá pa kàlàgùn kan kásù ọmọdé ló dánrí olóyìnbó ni àgbà ni obìnrin ọkùnrin ni rédèrèdè lòun náà bá kúrò láyé èmi ni mo sọ bẹ́ẹ̀ ààrẹ mú o lè mọ lọ́ọ̀tì ẹ mọ lọ. tó tó ẹja wọlé wọlé ẹ wọlé bàbá ẹ wọlé ti kọ́. àbíkẹ́ máa lọ máa lọ tiẹ̀. tọmọ tọmọdé bá fẹ́ sórí burúkú ló máa ní pé ìtàn ẹran tí wọ́n ń gé yẹn òun nìkan gbé fóun ọlọ́run máa bá ti jẹ́ dànù. ṣáà gbọ́dọ̀ ṣe ṣe ènìyàn tó ń kọ́ wáyé wá kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá wù kọ̀kọ̀ ìyá yìí kọ́ mi wà yá mi ẹ tún wá dé sí ẹ lọ́bẹ̀ wù kọ̀kọ̀ ẹ bá wù náà. ṣáà jọ. náà wọ́n ti yá wèrè ta ló sọ̀rọ̀ gbẹ̀yìn òkè ìwọ ló sọ̀rọ̀ gbẹ̀yìn abi. èèyàn kankan ò kú lé yín sá ẹ ṣó wá rọrùn kéèyàn kú fún yàn kẹlẹdé kẹlẹ fẹ́ bu nǹkan lórí ẹ fẹ́ bu ẹ̀pọ̀ ẹ̀yà yín àbí tí bàbá yín lẹ fẹ́ bu. ẹ jẹ́ kí bàbá ẹ̀ kó ti fọ́ lójú tẹ́lẹ̀ tẹ bá lọ kọ́ bá rí jẹ́ wá síbí ẹ bá ṣe oníburúkú ni o ṣàbàgbà tún ti bẹ̀rẹ̀ oníburúkú ẹ wọ bíbá yìí o. rosco kí ló dé ah, ó tún ti bẹ̀rẹ̀ ẹ kú jókòó àti bàbá ń bọ̀ ṣẹgbọ́. bàbá wèrè ìyá ẹ̀ wo ló bọ̀ tó ti rí ẹrin mú bàbá yẹn bọ́ta ẹ tó ti lógun fúnra ẹ tẹ́lẹ̀ tójú ti fọ́ tẹ́tún kó bànújẹ́ tí ìbọn ìbànújẹ́ tí wọ́n àpẹ̀lẹ́ yìí tẹ́lẹ̀ fúnra tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́tí ní fámìlì ẹ tó wá kọ̀ bọ̀ sí fámìlì bíbá. ẹ ra bàbá mi ẹ jẹ́ kí n bá yín gbé ẹ ti rí wàhálà tó bá kọsẹ̀ lẹ́nu ọ̀nà ẹ máa ní problem. ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́wọ̀n ẹ ará èkó ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ o. Ah, ọmọ mi tó wá ń jò ní ìkànnì. Ah, àwọn kan nìyẹn bàbá mi eh, eh. ibi náà wà. ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ ṣe ìbínú ọjọ́. Ah, ẹgbẹ́ hmm, mọ́ bínú o kò sẹ́ni tí o ṣe tí ò ní bínú hmm. Hmm? adédayọ̀ mi àrẹ̀mú ó tìlú èbódé ni lọ́ba ní òun fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ òun lẹ́kọ̀ọ́ ó sì lọ. Mm owó ọjọ́rọ̀ náà báyìí kọ́ ni ìrọ̀lẹ́ báyìí náà àbí ìrọ̀lẹ́ kọ́ la wà yìí òun ni wọ́n gbé òkú rẹ̀ dé bàbá ló ní sídẹ́ǹtì ó dùn mí ó dùn mí ó dùn mí àwa lè torí pé n tó ti bàjẹ́ ká tó ti da ká má lọ tún ṣe hmm. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀gbọ́ àríkẹ́ mo lọ bí a ṣe ń adédáyọ̀ rẹ̀ mo ṣe kán rèé du yẹpẹ bẹ̀. ibo ni kọ́lọ́ ti bú yẹpẹ. ẹ bá ẹ bá kú ẹ yẹ ṣe ẹ yà wèrè sa ọlọ́fẹ́ bá ti jẹ́ sa. tọ́wọ́ ti bí yàrá yìí ni mo sọ fún yín ẹ lọ́ bí yẹpẹ bẹ́ẹ̀ yẹn ọlọ́fẹ́ jẹ́ wèrè sa. ẹ̀yin náà ní sẹ́wọ̀n pẹ́ẹ́lí rẹ̀ ọmọ ṣe ọ̀gá ríran sìn ok kọ́lọ̀ bu yẹ̀pẹ̀ yẹn sìn yọ ṣe ẹ bàbá yẹn ti ó kù padà sìn mo ti gbé lọ sí bájúárì àbí kí ẹ bá kí ẹ bá fà ọyẹ ẹ lọ síbẹ̀ gbà ẹ tọ́ba ti bí ìyá yìí ẹ lọ bù. àríkẹ́ nígbà wo tó ní dání dé. wò ah, yé mi náà èmi náà kàn wọ bí mo bá ń bì mí. Ah, ẹ̀bà ní kí n jáde kí n má dé mọ́ ni ah, ẹ ti ya wèrè ẹ gbọ́ bíbá iṣẹ́ fẹ́ gbọ́ akọ̀pẹ́ ti bà náà ẹ gbọ́ ti bà ẹ ya wèrè ju tẹ̀kọ́ lọ ẹ jẹ́ kọ́ ni yìí máa pè ní o. ẹ̀yin èèyàn mi ẹ wo ẹ má bínú bó ṣe yírí yẹn ẹ má bínú ṣe gbọ́ ẹ lọ ṣe tí mo ní ẹ ṣe ọlọ́run ó fọ ọmọ náà lálàáfíà kakò sì ní ṣe mọ́ abẹ́yìn kankan nísẹ̀yìn náà ẹ̀yìn náà ó dé ẹ̀ bàrí láyọ̀ àdèrí láyọ̀ ṣe gbọ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ fẹ́ lọ mú yẹ pé àbí ẹ máa fẹ́ mi lówó kẹ tó kó omi ọ̀dà pẹ́ ń ṣe é mọ̀ bí ayé ilẹ̀ ẹ̀rìbọ̀dì máa kú bí sísì. eriwo fún eriwo yà ọ̀pẹ̀ àgbẹ̀ǹlẹ̀ eriwo fún eriwo yà ọ̀pẹ̀ àgbẹ̀ǹlẹ̀ o ló dífá fún alágẹmọ. níjọ tí ń ṣàwó rèlú àjèjì o. wọ́n lọ́rùn mi là tó o bá lọ ò ní dé. tó o bá lọ ò bọ̀ o. Ọ̀rúnmìlà ní tó bá ṣe níṣe tòun tí ìbá ṣe níṣe àwọn ọ̀tá ó ní màá lọ re màá bọ̀ re ẹ wábi tó sunwọ̀n ẹ fà wá sí ẹ àwa lónìlẹ̀ o wá pé òjò dá ojú ayọ̀ ò ní dánlé gbogbo wa ṣé orí tàtà dé yìí ẹ mọ̀ wípé ibí ìlà ti ń pòkú pópó. tá bá sì kò kún pọ́pọ́ tán èyí náà mẹ́ni yóò ni ó dáhùn ni nígbà tó rí ọba ní burú aláyé ni ó dá wa lóhùn mo wá fẹ́ kẹ́ ẹ dúró fìrì gbọ̀n bí oníkò yìí hmm. ẹ dúró fìrì gbọ̀n bí ìkẹkùn awo hmm. bọ́ burú tó ẹ̀mí ó o hmm. bílẹ̀ bá rọ́ tó bá ṣe báyìí ni mo bá gbà ọ̀nà ni o ká n bá gbà báyìí ọ̀nà ni o ẹ níbikíbi tó o bá wà mo fẹ́ kó o sáré tètè kó o wá ọ lọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀ fún bàbá mi bàbá mi fẹ́ nára ẹ̀ dágbà bá ó ń fẹ́ nára ẹ̀ sọ́gbà ìmọ̀ ó ní gbogbo tó wù yóò ṣe ṣe àbámọ́dá kan ní láti ọmọ rẹ̀ mú ah! alákọ̀ọ́kọ́ rẹ̀ rèé bí n bá pè ọ́ tó o bá dáhùn nǹkan mi ò dáhùn lára rẹ níbikíbi tó o bá wà olùgbòdì àjànàlùfẹ́ ọkùnrin rẹ̀rẹ̀ ti wọ́ bí omi ọkùnrin àjàntí rẹ̀rẹ̀ tí wọ́ tolúfàlẹ́yìn pálódì lọ́fẹ́gún nígbà tẹ́gùn sokun pọ́hùn láṣẹ lẹ́nu ìfọ́ kí n láṣẹ lẹ́nu adédayọ̀ ọmọ mú o. Ah, ah. abúlé rẹ̀ fẹ́ burú mi tọ́ wa kọ̀mọ̀dáhùn. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ mọ́ sàgídí o olúbọ̀ gánga o olúbọ̀ gánga olúbọ̀ gánga o olúbọ̀ gánga kì í nọ́jà dọ̀sán níbikíbi tó o bá wà kò sáré tètè wá wọ́n ilẹ̀ pààrọ̀ rẹ̀ tó ń bá kiri láti jọ yìí tó rẹ̀ bù tó fi ń tẹ̀lé lẹ́nu jẹ́ ó yà olórí ibú àsìkò ọkọ wa pè ọ lọrẹ tiri ọrẹ tiri jíbọn wọn kí ní ká ti ń wọ́n bí ọlẹ́rẹ̀ẹ́rẹ́ adédayọ̀ ọmọ rẹ̀ mú kí ni títẹ̀ mi ọmọ àbẹ̀bí kí ni tó là lọ́wọ́ rẹ tó láti lá àfi kó mú un lọ sọ́run kí ni tó gbà kí ni wí. ẹ mi ò tèmi nìkan ni mi ò lè gbà láyè kẹ́ ẹ mú lọ. Ah, ah. abẹ́ bá wíwèé wèrè ní dání yẹgiyẹgi bíi tí ó mu wèrè yìí tọ́lọ́wọ́ sọ̀rọ̀ ah, oní tèmi ní tèmi ní tèmi ní kí ni tó fẹ́ ló ń di rẹ̀ gan tó fi jẹ́ pé gbogbo ohun tí mò ń lò fún tó àjẹkọ́ jẹ́ ká sáǹtì àkókò mi lófò. àwo. ẹ èmi nìkan ni kò sì lè yé yín. ọ gbàdúrà wa ìgbà náà wà ń kọ́ iná yìí kọ́ láti bá tẹ́lẹ̀ ò fọ̀ tí ò ní ó rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀jà bá ní egun bá bẹ́ẹ̀ ní òjò tí wọ́n sì parí aṣọ rẹ̀ níbi tí wọ́n ti rún ṣé dandan ní kẹ́kún náà bọ́dẹ̀ ni àbúrò dandan ní kó tó ni wọ́ọ́ ntọ́ lè gbà láwọn mi mo ti mú dání ó sì lè gbà ju bẹ́ẹ̀ lọ bàmí wẹ́. ọmọ ewúrẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ńnàràjè o ewúrẹ́ rẹ̀ rè tá dání fún ọ rí pé àgbà tí kì í nù ńlá òun wọn náà onírú onírú olórí ibu olórí ibu olórí ibu bẹ̀rẹ̀ àwọn agídí wèrè kan olóhùn báwo kéétúnú lẹ́yìn tán. mo lọ báyìí o mo lọ o ti wo tẹ́nìsàn àmọ́ nǹkan tí mo máa fi gbà lọwọ rẹ. yóò jọ̀wọ́ kí ló ṣe ń ni mo dúró ó ṣe máa bá àwọn ayéfẹ́lẹ́ lọlé ayé. torí kí ni. má dúró dè mí ẹlẹ́mìí kúkúrú lè mí. má dẹ̀ dúró díẹ̀ má bẹ́ẹ̀ lọ má dẹ̀ bẹ́ẹ̀ padà. tó bá jẹbẹ̀ tó bá délé ayé ó gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì àfi tó bá fojú kàn mí o. tíwọ náà bá délé ayé ó gbọ́dọ̀ bẹ́lòmíì lọ àfi tó bá fojú kàn mí o. a jẹ́ wípé tèmi nìkan ni ẹ. bẹ́ẹ̀ ni olórí imú ẹni tí ẹni tí wọ́n ti bẹ́ lórí tí tó ń jẹnu wúyáwúyá ẹgbẹ́ kí ló kù tí ó ṣe lẹ́yìn tó gbé wúrẹ́ tán ikú lè gba ẹran lọ́wọ́ ẹni tán kó tó wá lóun ó parí olórí ibú ẹ kí sẹjọ rẹ fẹ́ràn àwọn ọmọ obìnrin tàbá ń bá wọn sọ̀rọ̀ kí wọn gbọrọ eléyìí lórí èmúlẹ pẹ̀lú ẹ àwọn bó ṣe ga. Mm-hmm. ṣe ẹ́ Bùnmi? Kí ló ṣe ẹ́? Bùnmi? Bùnmi? Kí ló ṣe ẹ́? Ẹ̀jẹ̀ Bùnmi? Bùnmi? Yẹ mo kú. Bùnmi? Ha! Oríire o! Bùnmi? Ah! Bùnmi má ṣe báyìí fún mi. Ah, kí ló ń fún yín mọ̀ rí? Ah! mọ̀. wàá dunnú pé nǹkan ti ṣe hello. hello hello sir. ọ̀làníwájú. ẹ bẹ́ẹ̀ ni sẹ́ mi ni. ọ̀sà gẹ̀ǹkẹ́ ló ṣe ọ́. ẹ ẹ mi àti bùnmi jọ sùn sí i ó rẹ̀ ṣe ó rẹ̀ ọ̀sà èdè ta jí wọ́n bẹ̀rẹ̀ sí pẹ̀jẹ́ ní sa. ó rẹ̀ ń bomi fún wọ́n bá ń kú kọ́ rẹ̀ bomi fún kí ló tún ṣe. òkè bí mo dẹ́rù bùnmi jọ yẹ e bùnmi bùnmi àwọn tí lè fi tọrọ lọ bùnmi bùnmi. a a a sọ jírù. ẹ yẹ yé yé fáàmù mi kí ni wọ́n lọ sí wọ́n lọ wú kọ́ àwọn wọ́n lọ wú ẹ tí mo ní bá ẹ pọ̀. gbogbo nǹkan tó yẹ kó wá fún yín ẹ jọ ẹ jẹun ṣe ti gbọ́ ìgbọ́ ẹṣẹ́ tó bá ti tán mo ti ní kẹ́ pè mí màá tún mo lè fi rán yàn gan ṣó ti yé yín hmm. ẹ̀dẹ̀ tọ́pẹ́ ní kí n sọ fún yín wípé kẹjọ kẹ́ fọkàn yín balẹ̀ pé ohun tí ọmọ yín lè dúró ṣe wọn á ṣe àìmọye ẹ̀ fún yín pé kẹjọ nítorí ọlọ́run ẹ̀dẹ̀wé mi náà nì kò sí wàhálà kò sí ohun tẹ́fẹ́ tèmi ní ṣe gbogbo ohun tẹ́ bá fẹ́ ni mo máa ṣe fún yín ẹ máa gbádùn títí dọjọ́ ọkùnrin ni lágbára ọlọ́run ọlọ́run àjẹkájọ dà kájọ tó lágbára ọ̀dọ́ ṣe ti bọ́ sá. ètè mi tọ́pẹ́ náà nǹkan ṣe nǹkan kan ò ṣáṣe. nǹkan ṣe tó ṣe. ara rẹ ti yá. ara rẹ ti yá. ẹ bá mi kí dáadáa. ni mo ló ṣe o. àjíṣẹ́ àjíṣẹ́. àní fèrè ìsan fúnra wa. ẹ ṣeun mo dúpẹ́. ǹjẹ́ tí ẹ mọ̀ rárá pé òkú ń dẹran padà. ó dẹran padà bó ti dẹran padà tán báyìí nǹkan mi ṣẹlẹ̀ sí ah, fábùnmi. Ah. ẹran wà lẹ́ńkùlé tí ń jèrè ń bẹ́ ń jèrè. ẹ ṣe ẹ ká lọ ẹ̀rì wá o ẹ máa wọlé mbẹ́ o fàbọ̀mí fàbọ̀mí oní tèmi tọpẹ́ wa àmọ́ fàbọ̀mí ti lọ́ọ̀tì ẹ̀ náà. aládùndé o tèmi nìkan eré àwòkọ́ fi kọ́gbọ́n tèmi nìkan ọmọ wọn ní fákèkìtì tèmi nìkan ọmọ olóṣè ọmọ olóbí ọmọ akọrin mẹ́mú tèmi nìkan flékì flékì flékì fàájì tèmi nìkan ọmọ èlú èlú èlú ìlú gbòdò ọmọ èlú èlú tèmi nìkan tèmi nìkan ni ọmọ èlú èlú èmi ló gbọ́dọ̀. tèmi nìkan. ọmọ wọn ní fákẹ́kìtì. tèmi nìkan. tèmi ní tirẹ̀ tirẹ̀ ní tèmi. tèmi nìkan. tèmi ní tirẹ̀ tirẹ̀ ní tèmi. tèmi nìkan. ìfẹ́ mi sí ẹbí àdánwò lórí ekura lálá bá kú ẹ wá tèmi ni tìrẹ tìrẹ ni tèmi báyé bá ń jáyé kò sóhun tó lè yà wá tèmi tìrẹ tìrẹ ni tèmi ìmúlẹ̀ ìfẹ́ lẹ́yìn ìfẹ́ látòkè wá kádàrá ìfẹ́ lẹ́yìn bí àdánwò lórí bí a ti wáyé pamari ṣóun láàrin gbogbo abẹ́lẹ́jayọ́.